lai lai lai lai lai lai lai lai lai lai lai lai lai Oh no no, no, no, no, no, no, no, no, no, no, no, no, No makeup. No makeup. Àǹtí ẹ̀ máa ká Allah wà pa. Àwọn àgbẹ̀ márùn-ún náà ìlà ìlànà àti ẹ̀rọ ìjọba gbogbo àwọn tó máa wọ́n ọlọ́run àfọlá rẹ̀ bẹ̀ ọ́ olóríire tí máa ń mú olóríire ṣe oríire yẹn máa lékún gbogbo àwọn tí ó máa darí mọ ìgbà olóríire kọ́nà wọ́n ṣe wọn ọlọ́mọdé olórí kọ́ ọdún bàbá bàbá àti tó yọ ọlọ́run ọlá alá ìlà ìlà ọmọdé ọ̀sùn ìlà ìlà ìlà láì láì lọ́wọ́ wàlẹ̀ àmọ́dọ́lẹ̀ láì àṣetàkà mẹ́rọ láì láì lọ́wọ́ aláwọ̀ kìbárò láì láì lálẹ́ àṣẹ ètò ìjàmbá mọ́ láì láì láì lọ́wọ́. represent, we have their representative here. We have some of them here. Hello, please come in. Please come in. Eh, ọba tí. Representatives are here from UK. Alhamdulillah. Ọlọ́run ni máa ń fúnyàn lọ́gbọ́n, òní máa ń fúnyàn lóyún. Tó bá ti fúnyàn lọ́gbọ́n tán, wàá sí tó kàn mọ́, ó ti lò ó kó kù sọ́wọ́ ẹ̀. Ọlọ́run tó fún ní lọ́gbọ́n ilé ìtẹ́ ẹ̀ lóyún, ọgbọ́n náà ló mọ̀ já sọ́gbọ́n fún mi. Ọlọ́run ò ní jọ já ságbọ́n àwọn èèyàn tó máa ti pé àwọn òkú ti pa ọba tó láyé tó lọ́run ló jẹ́ ń tó dà bàgàlà àjọṣepọ̀ yìí ọlọ́run fún àbáríkà sí ọlọ́run ní lójú ti yọ ọ̀làlà ìlà ìlàlà Muhammad rasulillah ìsọ̀rọ̀ ìtọ́ ìtọ́ Subhanallah la ilaha illallah sit sit sit down. down. down. upstairs. Ẹ kọ́ ẹ ò jí sí náà. Ẹ ò jẹ́ ìdílé rẹ̀ rẹ̀ jìnnà. Ẹ fi máa ṣe tó fi máa ṣe kọ́lọ̀kọ́lọ̀ máa ṣe. Bí báyìí bí wọ́n bá wo ojú rẹ̀ tó bá wẹ̀ lẹ̀ lórí fẹ́ ti náwó. Owó lẹ ná sí ọlọ́kùn jẹ́ pawá àlùbáríkà. Ọlọ́kùn jẹ́ kẹ́ pawá àlùbáríkà. Ọba tó láyé tó lọ́rùn onímọ̀ gbòòrò. Báyé ṣe rí náà tẹ́lẹ̀ kọ́ lélẹ́yìí omi la kọ́ gbọ́ kọ́ lọ ń dá gbogbo ẹ̀ omi ni ó wá sọ fúnlẹ̀ kílẹ̀ jáde ilẹ̀ jáde nínú omi nígbà tó yá ló ní kó pé ó dìde láàrin ilẹ̀ kó dilẹ̀ mú gbogbo orú nǹkan báyìí ọlọ́run ni máa ń ṣe é so èyí tí ó tún kún lẹ́yìn ìgbà tẹ́ tún ṣe lè ọlọ́run darí yìí sí ọlọ́run ní ṣe ní oore ìgbà díẹ̀ oore tí ó bá ìgbà lọ́lọ́run ṣe ìgbàlá ìlà ìlànà Muhammadu Rasulullah gbogbo wa náà ti wá máa ń lọ àwa ti mọ̀ wọ́n àwa ti mọ̀ wọ́n ti fẹ́ èèyàn bá burú kò ká súnmọ́ ká tó mọ̀. kò ṣe bàbá tó ṣe tàwọn ọmọ ẹ má ròyìn mọ́ wà gbogbo sẹ́tẹ̀dá bá ṣe tó bá lọ àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ nígbà ọmọ wọn ládé báyọ̀ yìí ti jẹ́ fẹ́mi kọmíṣánná kọ́ni nígbà ọmọ wọn ẹsẹ̀ mọ́ṣáláà pẹ̀lú ọgbọ́dọ̀ yóò di gómìnà ẹ máa kó àfa àkàlọ́sọ àlọ́ àkóbá dìbò àná ẹ lọ́dún. <laughs> bá Yeah, mama, this one, let's see the motor.